الحمد لله رب العالمين أمرنا باتباع الكتاب والسنة ونهانا عن الابتداء والفتنة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له من يطع الله ورسوله من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فقد غوى ولا يضر إلا نفسه ولا يضر ولا يدور الله شيئا وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين ساروا على ناجه وتمسكوا بسنته ومن تبعهم بإحسان وسلم تسليما كثيرا أكواني كي أولا كي أولا السلام عليكم ورحمة الله وبركاته àti àgbéyẹ̀wò ìjọ́ranyàn títẹ̀lé tírà ọlọ́run al-Qur'an al-Karim àti sunnata nabi sallallahu alayhi wa sallam nínú atọ́kan ọ̀rọ̀ ìṣítí yìí pàápàá jùlọ tá a fi sọrí àgbọ́yé al-Qur'an àti sunnata nabi sallallahu alayhi wa sallam al bó bá jẹ́ pé méjèèjì la bá rúgbágbá mọ́. nínú èyí tó pọ̀ jù nínú ìdánilẹ́kọ̀ọ́ wa àti tanijí wa ó tó níṣẹ́ òun náà sì nàbì sallallahu ta'ala alaihi ó ní bùkátà sí ká máa rẹ̀ ní gbogbo ìgbà àwọn yorùbá náà sọ inú ọ̀rọ̀ wọn tí wọ́n bá rí ọ̀rọ̀ kan tí ó kan pa wọn ní kokoko làwọn rán fa àdìtì ìyẹn ni wípé kí gbọ́ akáyà kan jẹ́ òní nínú tọ́pìkì kan nígbà tó náà máa ń sọ fún wa pé òun dá wa ayà rẹ̀ ń bẹ nínú kẹ keje ayà one hundred seventy two nígbà tó náà ń dá Adam tí sọ fún wa pé òun sì wa sọ̀rọ̀. ipe aláṣùbẹ̀rọ̀ fi fún ẹni tó bá ń tẹ̀lé ìdánilẹ́kọ̀ọ́ yóò sì si. rántí a á mo dá yín bí mo sì ń fún kọlu bala gbogbo ọmọ adámọ̀ n'igba na náà agba àgbà bẹ́ẹ̀ ọlẹ́dàá wa bẹ́ẹ̀ àtúntì ìdíra wa léèyàn báyìí eléyìí ti tẹ̀lẹ̀ kọ́bílà ọmọ èèyàn sì ń gbogbo gbé balẹ̀ agbàpọ̀ ìwọ̀rọ̀ náà bá wa ẹrú rẹ̀ la ṣe olùrè wá sí yan. ìdí wọn abẹ́dùn ni pé nínú àyà yẹn náà ya kọ́rọ̀ pé lọ́jọ́ ẹ sọ pé ẹgbàgbé o ọlọ́run bá tó aláàyè aláàmù kọlà ọlọ́run mẹ́ẹ̀dá tó dá ọlọ́run mẹ́ẹ̀dá tó dá ìṣesí pé la wá bára wa. ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ara àti tí ọ̀rọ̀ Yorùbá ti wọlé nìyẹn tá máa sọ wípé kokoko làwọn rẹ́fà àti tí wọ́n sọ fún ọ pé àà ṣe bá a sọ fún ń gbà báyìí àtúnsọ ń gbà báyìí àtúnsọ ń gbà báyìí ọ̀rọ̀ kìtáàbù ọlọ́run àti súnà kànábì sọlọ́lọ́rù tààrọ̀ sọ́là ó jù bẹ́ẹ̀ lọ ó ju èyí tí Yorùbá tún wí yẹn lọ àní ìkànnì ìtawárán láyé tayọ ká pèpè sí ojú ọ̀nà kìtáàbù ọlọ́run àti súnà tànàbí sallallahu alaihi wasallam ẹni tí ń sọ àtẹni tí ń gbọ́ torí kò sí perfection fẹ́nìkan ẹ̀wà rẹ̀ èèyàn tó jẹ́ wípé ibi tí ṣètọ́n ti gbá yín mú òun ni wípé ta ló mọ́ tán ẹ fẹ́ gbọ́ tọlọ́run gbèlèkà sí tẹ̀tẹ̀ sí tọlọ́run lórí wípé ta ló mọ́ tán tó sì jẹ́ pé kò sẹ́ni tó mọ́ tán lóòótọ́ sọ̀rọ̀ pé kálímọ́tò hakim olùdarí habasi gbólóhùn òdodo ni àmọ́ tó fẹ́ pé ìbàjẹ́ wọn fi gbà lérò ní gbólóhùn tí wọ́n sọ yẹn torí ká lè máa mọ́ sí ká máa mọ́ sí tá a sì mọ̀ tá a lè mọ́ tán ọ̀la ìwọ ni kìtàgbọ̀ ọlọ́run àti náà nábì darí lórí ìdí yẹn tó iye ká mẹ́nu kó mẹ́nu gbà kankan tí ẹ bá yìí ṣàkíyèsí ẹ tí ẹ bá lọ́kàn fún òun sí lọ́run lóòótọ́ wọ̀ láì rán wọlé fún ó kọ́kọ́ jù sọ́kàn fún òun sí lọ́run pẹ̀lú bọ́lọ́run ṣe làkalẹ̀ pé ẹ sì ní ọwọ́ ara ẹni tí ó mọ̀ ṣáájú obì méjì yóò wá máa bẹ lọ́run pé ọlọ́run fún tàlékùn ìdáyà bẹ́ẹ̀ bá wá mọ gbogbo ẹ̀ pátápátá ẹ̀ mọye ìgbà tí ẹ̀ ń pààrà ìdínà sọ̀rọ̀ ọ̀tọ̀ lè mùsàkì bẹ́ẹ̀ bá ń ṣe sọ láti márùn tí bá ń pé lójúmọ́ ó túmọ̀ sí pé ń ṣe dùá òyìn ní seventeen times kásọ ikú onítọ̀hún ò ṣe náà sílà rárá lọ́sàn-án àti lóru ọ̀wá yẹrẹ wò ẹnìkan ni ó sọ̀rọ̀ ṣùkà tó lóye tó ní òye nú ó ní bẹ́ẹ̀ bá ń bẹ lọ́n ẹ̀ máa kíyèsí gbígbà ẹ̀ ń bẹ lọ́n fún ayé àbẹ́ ń bẹ lọ́n fún yẹn ẹ̀ kíyèsí gbígbà àdúrà o ẹ máa fala ní ẹni tó ní ẹ máa bá òun bẹ lọ́hùn náà pé sádùá ń gbà pé nǹkan yàtọ̀ ló bá jẹ́ pé nǹkan ò dáa tẹ́lẹ̀ ni ní tó sì dáa tó ní ẹ máa bẹ náà sí sọ́lọ́hún sì ní ká bẹ lórí dáadáa o ẹ máa sálámí ẹni tó sọ pé ẹ máa bá mi bẹ lọ́hùn ẹ máa rántí wa ní àdúrà yìí ṣe gbọ́dọ̀ ọ̀rọ̀ ìfọ̀ yìí bẹ́ẹ̀ náà tí ẹ bá wọn sọ pé ìdí náà sọ̀rọ̀ sọ̀rọ̀ mùsàkín nígbà seventeen times lójúmọ́ ó kéré àbẹ́ẹ̀kẹ́ tó pẹ̀lú pé wọn máa sálámí ara ẹ̀ wò pé sórí ìṣòro tó mùsàkín lòun náà sí wà àbóhùn sílẹ̀ àbọ̀n kan fọlọ́run sàwẹ́wà àǹfààní tó mọ̀ dìde látara pé a gbọ́ kìtàbọ̀ àti súnà náà lè yé nìyẹn sọlọ́lọ́run sára àríwọ̀ sálà sábàbí eléyìí la tún fi fẹ́ ṣe àgbéyẹ̀wò àárín yìí dáadáa torí wípé ọmọ ádámọ̀ wọ́n sọ síra ọlọ́run ọba di èyí tó bá bá wa lára mu bẹ́ẹ̀ bá sọ àgbọ́yò èyí táwọn bá bá sábà àgàgà tó wájẹ́ pé nìkan tó kẹ́kọ̀ọ́ lẹ̀ lárúbáwá bóyá ní Egypt ní Sudan àti ní Saudi Arabia tóyé wọn ní hábì ní ibìdó àtúkún rúdàtì ìlẹ̀kùn ẹwọ ẹ̀yìn lẹ́mọ tẹ̀yìn inú àwa Nàìjíríà làwa wà ní ìgbà ní òsọ pé ilẹ̀ Yorùbá làwa wà tó bá jẹ́ pé nǹkan kan tó ń ṣe ń bò mí náà tán gbọ́ yé Nàìjíríà náà ọ̀run ilẹ̀ Yorùbá làwa wà mí tó bá jẹ́ pé nǹkan tí wọ́n tún gbọ́lé látàdì kan lóògùn ọ̀sọ́ tí wọ́n tún rí pé nǹkan ń wí àwọn kan mọ̀ sí pé yọ́n máa ń lò wọ́n ní rárá o ẹ má gbé yẹn wọ̀ fún mọ̀sọ́ ẹ má gbé yẹn wọ̀ lọ́rin ẹ má gbé yẹn bá wa lẹ́gbẹ̀ẹ́ bí wọ́n tún máa dá akọ àyè tí wọ́n tún wọ̀ subhanallah kìtáàbù ọlọ́run tí a bá ń sọ pé kìtáàbù àti súnà tí ó ti tàbí sallallahu ta'ala ọ̀pọ̀lá ẹ dákun tí kùránì pé tá à ń wò ẹ wo dídí èyí sì máa rí ibi tó kù sí kódà èyí tó ní rí sára ẹnìkan tí tún rí kọjá lẹ ní òtún báyẹn rí ẹnìkan tí yẹn jókòó tì ní òtún báyẹn rí òun tó ń sì wò dídí tó tó jáde fàfíà òkú sì fún àfọlá tó ti tẹ̀lé ẹwọ́ náà ti ń fún aláṣẹjúwe olùmọ̀ gan-an tí ń pèpè òní rí rẹ̀ kan ẹnìkan tún kò náà sákèésí nínú ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀ nínú ọmọ bíbí ẹ̀ nínú ọ̀rẹ́ ẹ̀ nínú bóyá ìyá ẹ̀ bóyá nìkan tóun náà ń wò ó tí ò fẹ́ parun fún un ebí ọmọ kan mo sọ ọ̀rọ̀ ẹ̀jọ́ òní nígbà tí bàbá ké alukuran tó ní làyúta ní fúláwọ́ náà sàyílá wò sí áhà wò sí áhà náà sálámọ̀ ọlọ́mọ ẹ̀ nígbà dájú ni kì í ṣe wò áhà ìlà wò sí áhà olóṣèlú ọmọdé lè kéwòn nígbà tó sì fọmọ sílé kéwú tọmọ sì ṣàṣeyọrí tọmọ wá gúrù jùlọ pípẹ́ ẹ̀ kó fẹpẹ́ fọlọ́hún láti kà wọ́n àyàtà kàájò ní nípa anábì Ibrahim alayhi salatu wa salam ló bá ọ́sẹ̀ ẹ̀dí gbájú lọ́mọ pé ọlọ́run kọ ọkọ̀ bá rẹ̀ fún wájú mi ọmọ bíbí inú ẹ̀ tẹ̀ tó tó wá tó ọmọ kéwà bá sọ pé ń bínú ọmọ bíbí inú ẹ̀ ẹni tó ṣe irú ẹ̀tọ́ mẹ́ẹ̀ kí lẹ́fẹ́ kó ṣe tẹ́ni tí ń ṣe wá àti lórí rédíò yóò pa rédíò nígbà tó bá gbóni gbẹ́ni tí ń ṣe wá àfihàn ṣépè tán láì mọ̀ rí ìyẹn ni àsùrọ̀rùn bẹ́yìnà hákì wal bátil ìjàkadì tí ò ní tán láàrin òdodo àti rọ́tá yóò fi tán gbogbo ewúrẹ́ gbogbo ewúrẹ́ ewúrẹ́ aládàáda alẹ̀ pátá ń wo alátakà bíi kókú ewúrẹ́ gan láìpìlẹ bí yóò bá ṣe wí nù ewúrẹ́ ewúrẹ́ gan tó jẹ́ ẹ̀dá Ọlọ́run fẹ́ ń wo alátakà bíi kókú bàbá wa kan níbo alátakà fẹ́ ń wò ó náà bíi kókú ẹ wá wà nìyẹn ẹ wá wò káwá gbé sábẹ́ sí sábà àti súnà onísúnà ń wo oníbíbí àpé ó yẹ kí o bá jọ sin náà kájọ sórí rẹ nìyí ṣàkóbi àtọ oníbíbí àti ń wo onísúnà bíi ẹ̀dá kò ń bò láyé lè ṣe dé àwùjọ yìí náà ṣé kèyí tí kò yẹ káwọ bá fi palẹ̀ wọn mọ́ láti káyà seventy two nínú sátò hajj múrí fáàtì àyà yẹn tó ráwọn tó sáré lọ máa wo wò padà wípé bẹ́ẹ̀ bá fi bá wọn sọ̀rọ̀ ọlọ́run bá kàn ẹ́ sì ń fọ̀rọ̀ yẹn sì fi di pé ọlọ́run wí wọ́n sì mọ̀ pé ọlọ́run wí torí wá lùkùrá náà pé méjì ẹ̀ ń dá ọ̀rọ̀ padà sí ipá ànábì wí sọlọ́lọ́run sára sọ́nà kódà bí yorùbá kóòtù àbí ṣé bó sì padà béèrè ọ̀rọ̀ tẹ́ láàbẹ̀bí sọ ẹ̀dá fún gbogbo ló fi sọ sọlọ́lọ́run sára nínú ayé àyè ọlọ́run wọ́n fẹ́ẹ́ talù wọ́n bí kí wọ́n mọ̀ sí mọ́ wẹ́ẹ́ bí yámúkú bí kalẹ̀ bí mẹ́káfà ń kọ́ ara ẹ̀ náà tó kọ́ sọ́dọ̀tò ilẹ̀ kọ́là nígbà sọ́dọ̀tò kọ́là níparí àwọn wọ́n ti bẹ́ẹ̀ fáànàbì sallallahu alaihi wasallam ẹ dákun sí ànábì náà tún wíwì kúwì mò ń ṣàlẹ́jì gbogbo àwa tá à ń gbọ́rọ̀ yìí tó jẹ́ pé ìtàbọ̀ náà àti náà ànábì sallallahu alaihi wasallam ìsìnkórè rẹ̀ sí ànábì náà tá ò bá mọ̀rọ̀ sọ àwọn àfáà wa ń bẹ lókè wọn ń bẹ tán jù wá lọ rẹpẹtẹ tá a bá ti sọ wọn pé àtàkìyèsí kí ẹsẹ pé àwọn sọ pé lágbájá àfáà wa kí ẹsẹ pé àdúpá wọn lé bọ́ọ̀lù ṣe nínú àwọn tó kọ́ alẹ́kọ̀ọ́ tán a ń kọ́ alẹ́kọ̀ọ́ lọ kódà wà bàjẹ́ oṣù wájú wọn tẹ́tí dànù torí ọ̀nà tó dì síra wọn à ń gbọ́ àwọn kíṣẹ́ǹtì wọn à ń lọ dánilẹ́kọ̀ọ́ wọn tí ó pè àtàkìyèsí pé lọ ṣàtúnṣe tó ṣe àní tá ò bá máa wí táwọn tá a pè láàfọ àná ò bá tún máa wí ànábì nǹkan sallallahu ta'ala alaihi wa sallam ẹni tọ́lá ọba ń kọ̀rẹ́ẹ̀tì láti sánà ẹ wá gbọ́n tí wọ́n sọ sí. àwọn tó ṣàìgbàgbọ́ fẹ́ẹ̀ fi ojú wọn gbé ọ ṣubú nígbà tí wọ́n gbọ́ ìrántí náà. tí ẹ gbọ́ Qur'an wọ́n sì ń wí pé. tẹ́lifù gbọ́ súnà tánàlù yìí ṣàlàyé ẹ̀ sọ́lọ́ọ̀sọ́là wọ́n kẹ́ wọ́n wí pé. dájúdájú wèrè màní. wọ́n ní wèrè màní. ẹ̀dá kò ma sọ bẹ́ẹ̀ sẹ́nìkan tí àbá ṣe sùúrù púpọ̀ jù sẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ sẹ́nìkan ló wà nísìn tí ànímọ́ àní ké sí lọ́ọ̀yà pé ẹ̀kọ́ gé kan lọ gbé náà ṣùkọ́ wa tún sọ nílé ẹjọ́ àmọ́ àwò bóyá adájọ́ gbé gbàgbọ́ àbí yóò dẹ́wọ̀n torí ó ti ó ti ó ti ìsọ́ọ̀tì yẹn yóò kúrú pé wèrè wọ́n yìí sọ bẹ́ẹ̀ sáà náà nìyára bí sọ sọlọ́lá òtá sọlá àwọn nínú ọ̀rọ̀ ànábì ó sì wáyé pé wà àlẹ́ọ́là márùn wọ́n àràfàtù márùn àlàáńbìyà ara ìtajùkún àdákùnṣe bàtà ànábì wọn kún fún àbíkílẹ̀ àdúgbùtìrà sí ti ń borí bó ṣe lo ayé ni wọ́n sọ fún apá àjogún tàbá fẹ́ pèsè sójú ọ̀nà lóòótọ́ lódodo àjogún kódà wà náà ní tìyẹn tí ìgbà ti mistake pé ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ò sì pín góòlù kò pín jọ kò sì pín fífa o ní tó pé ní tó gbé kalẹ̀ náà ni ó tún wà náà ọ̀rọ̀ ní ìtókílẹ̀ pé sàrátò fi fún àmọ́rẹ́ ogún méjì mo fi lẹ̀ fún yín mọ́ ìní ìjà sọ́ǹtù nínú àgbà wa kan nìyẹn tẹ ẹ bá di méjèèjì mú ní sàtọ́sù méjì mọ́ tọ́jú méjì bẹ́ẹ̀ bá di mú láǹtà ọdún ìlú bá rí ẹ ní sọnù lẹ́yìn mi ẹ ní kódà ẹ ní sinú ọ̀rá torí ìsọnù ń bẹ̀yẹn ni pé kéèyàn ó sin náà rádaràda kọ́ máa sọ fọ́lọ́run pé ọlọ́run ní ọ̀tá ní tìrì yóò gbà náà ni torí bàbá bàbá tí wọ́n ṣe ṣe nìyẹn mo ń sọ fẹ́nìkan ní inú ramadan mi náà ni àti mo ti fẹ́ pé adan ní mọ́sídìtì tó jẹ́ pé sàárè ń bẹ níbẹ̀ níwájú ẹ̀ gangan gangan direct mo bá stop mo ní ẹja lọ ẹnìkan ṣe wùdú lọ́wọ́ mo ní ẹja lọ sí ibi mọ́tìmọ́tì ìdòdì báyìí mo ní tẹ̀sọ̀ sí mi lọ́kàn mi ọ̀bùsùn sọ láti bí gan ti pẹ́ ẹnìkan wá ń sọ fún mi pé tọ́lọ̀ wọn bá sì wá ti pé abádálẹ̀ náà nìsín o ẹ̀mọ táwọn yóò mọ̀ wí ẹnì yẹn sọ fún mi bẹ́ẹ̀ pé dájú ẹ náà ti ṣe ìmọ̀ọ́mù bí o kan tó kú o ẹ gbọ́ mi rí ọmọ ìyá mi tèmi tẹ̀lé gangan ló sọ fún mi bẹ́ẹ̀ mo ní bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ ẹ ti gẹ́ẹ̀sì lógún àwọn èèyàn kí mo fẹ́ fàyọ bàbá àtẹ̀mí ò mọ̀ ntẹ́mi mọ̀ yẹn bàbá àtẹ̀mí ò mọ̀ a bá mi ti kó láyé wọ́n yìí ti ìmọ̀ mú bẹ́ẹ̀ lóòótọ́ gbogbo aná sì ti sọ láti lẹ́yìn wọn bẹ́ẹ̀ lóòótọ́ bàtà bá ti dẹ́lọ́pù sí láyé ẹ̀sìn ẹ̀dá kò sórí rẹ̀ fọ́nì inú kó jẹ́ tóbi ló dìvẹ́lọ̀pù tó fi kọ́ ọmọ àbó níwọ̀n bá bí tó yóò bí yan ọlọ́wọ́ ni kọ́ mọ́tò bí lọ sígbàdúrà ni ẹ wò nípa ayé ẹ wo bó ṣe rí mo sọ ọ́nà ìdánilẹ́kọ̀ọ́ kan náà ọmọ ló kọ́ ní fóbi mi pé a ti parí ilé yín dádì ẹ àti mọ́mí ẹ̀ bọ́ síbẹ̀ kí làwọn méjèèjì ń ṣe láyé tó wò fi kọ́lé tẹ́lẹ̀ wọn àgbọ́n wọn àfiṣẹ́ wọn ní plan ṣàkóso yẹ ká mọ̀ síra léèrè àwọn náà sì tẹ lọ́wọ́ báyìí pé tó wá pé wọ ọmọ wa o títọ́ ọmọ òbí wa bẹ̀rẹ̀ kí èsì pé jíjọ́ tó táyé náà ló gbúrò ọlọ́run akọ̀dé àṣeyọrí sí wàá lòun ti parí lẹ́yìn sọ́tọ̀ lè òbí tó kọ́lé tẹ́lẹ̀ tọ́mọ tó kọ́kù òbí mi ò dáa tí ò kọ́ rárá ń sọ yìí lórí orin ní fún àbórí orin kọ́ tó kò ní ìjà kódà tó ti kọ́ tẹ́lẹ̀ ọmọ tó wá ń mu pé ẹ pààkì bẹ̀yẹn ẹlẹ́sẹ̀ fáwọn èèyàn ẹlẹ́sẹ̀ fáwọn èèyàn ẹ̀wọ̀n bọ̀ níbi modern one yìí kí mo fẹ́ lò bẹ́ẹ̀ kìtáàbù ọlọ́run àti súnà nàbì sallallahu ta'ala sallam yóò mọ yóò á gbégbá orókè bẹ́ẹ̀ láyé àtàkìyà náà ojú tí a fi ń wò ní ìta fi ń pèpè irú ọ̀rọ̀ àti irú ìṣesí àti àdúrókọ sáà nàbì yẹn sallallahu ta'ala sallam tóbi wá ẹ má rò pé bó ṣe mọ nìyẹn o torí ẹ̀tún ka sóra àlàǹfààlù ayàtàfì sóra kẹjọ ayàtàfì wọ́n bá débi pé ẹ̀jẹ̀ ká aliminate wà láàrín fojú mẹ́wàá wa náà ẹ̀rí pé mò ń fìbúra sí i tó ń bẹ náà ọmọ ìyá wa sáàjọ lògbà tí wọ́n ti pa ó ń bẹ nínú pé ẹ sì wọ́n tí wọ́n pa wọ́n sí kí ẹ̀dàgùn tí wọ́n pa wọ́n sí ní ọmọ ìyá rẹ̀ pé adágún kí ló ṣe tí wọ́n lọ rọ́ọ̀bù ilé ẹ̀ rárá o kì í sàwọn adigunjalè o àwọn olùkórè rẹ̀ sì ni tó lásìkẹ́ǹtì ni rárá o tí wọ́n dá lọ́nà ní rárá o ọlọ́run ní èdè wa ń sọ fún ọ yìí tí wọ́n ń kà lọ́wọ́ lẹ́ẹ̀kan pé wọ́n yà kó iná ọ̀nà lòdìyún wọ́n wọ́n sọ tó wèrè ni ẹ̀hẹ́n. nínú suratul anfal ọlọ́run ní wọ́n tún wá rántí nígbà tí àwọn tó ṣá ìgbàgbọ́ ń dètè sí ọ. sọ́tìlà fáàlì ayé àtàkùn láti dè ọ́ mọ́lẹ̀ tàbí láti pa ọ́ tàbí láti yọ ọ́ nínú ìlú. ni o àṣírí lọ́lọ́wọ́ bá tún yẹn ò sí ń bẹ̀ bá sọ̀kalẹ̀ pé tí wọ́n ń à ń àwọn pé èyí tí ònlóbì kejì ok ta ló tún lọ́rọ̀ kí ni ayò pa tún lè ṣe òjíṣẹ́ ọlọ́run ọlọ́run ọ̀tá ọ̀sọ́là ẹ̀ka délẹ̀. wọ́n ń dẹ́pe aláwọ̀ sì ń dẹ́pe ọlọ́run ni jùlọ nínú àwọn adẹ́pe. fẹ́rù gbogbo wà. wọ́n wà àbágbọ́ nínú ìtọ̀sọ́lọ̀ mọ́kádàrà bẹ́ẹ̀ pé wọ́n ti pàmì ẹbí sọ̀lọ́lẹ̀ òkà sọ̀là lójú ogun kọ́ wọ́n kéde ẹ̀rọ pé lórí ogun wọn máa ń mú kéde gbogbo ọmọ ogun wọn máa ń pa láti máa ń sọ pé wọ́n ṣẹ́gun wọn àmọ́ ibi táwọn ẹbí wà mọ́ sọ̀lọ́lẹ̀ òkà sọ̀là tó fi dórí ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhádà ní ogun rò pé ogun bá dùn ogun ògùdù ní tí màá ti ń tẹ̀ àwọn kèfé ẹ̀ mọ́ tí wọ́n á lò fúnra wọn tí tó kọ́ ní kùtìlà Muhammad kùtìlà wọn wá jubilé láì mọ̀ ẹ máa wo sátẹ́jì ogun ọ̀pọ̀lọpọ̀ sọ̀hábà náà sì mọ mo dà nábì wà kí ní condition sallallahu ta'ala alaihi wasallam torí pé mo sì bàbá nábì ọlọ́run lójú ogun yẹn tó lágbára àwọn kéde sódà ẹ̀rẹ̀wẹ̀sì ó lè bá ogun àwọn tí wọ́n jẹ́ sọ̀hábà. tàtọ́nà ti dẹ́gbà ló ti dá gbogbo ti jẹ́ dáadáa sáyé àti wájú wa ma ta'malun ǹjẹ́ ìṣe ó jẹ́ ẹsẹ̀ rí ni àbójẹ́ ẹsẹ̀ láàbí ọlọ́run ti dá gbogbo ẹ̀ ọkàn tó bá fi èsì ẹ ṣe dáadáa kẹ́lẹ̀ bá dáadáa ni kí má lọ gbọ́nrán lásìkò yẹn láàrin níbi eléyìí ká lè mú àwọn ọkọ̀ mú òkun fún wa ẹnì yóò wù inú sọ́tò alimran ẹlẹ́kẹta sọ́ra kẹta ayé àtàtì wà nìyẹn ẹni yòówù èyí tó bá tẹ̀lé anabi sallallahu ta'ala wa sallam tó sì ń tẹ́sì gẹ́gẹ́ bá anabi ṣe mú wa eléyìí wọn jẹ́ ẹ̀rí pé alamahabati yìí lè la kó nítorí nífẹ̀ẹ́ ọlọ́run yẹn wa mahabati láàyè ọlọ́run sì nífẹ̀ẹ́ orítọ̀ náà ẹ̀dìmọ́lẹ̀ o wọ́n máa ń la bóyá níbi sọ̀lá káwà specific wọ́n ní ànábì ti sọ̀lá tó bó ṣe sí ni ànábì ìjẹun bó ṣe jẹ́ yẹn ó sì sọ̀rọ̀ oúnjẹ ànábì ìwọ sọ̀rọ̀ bó ṣe wọ̀ yẹn eléyìí ti fi òhàn púpọ̀ jù eléyìí ti gùn tayọ bó ṣe yẹ ọ̀nà táwọn ìlú náà gbà fẹ́ dùn nìkọ́ yìí tó sì là kalẹ̀ fún wa ọ̀nà tí màá gbà ṣe dùn á yìí àníyàn pé ẹtẹ́ sí lọ́hùn òun lẹ gbé lórí gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣùgbọ́n ẹ wá di dózà ẹ máa wo ohun tí àwọn èèyàn ń pè ní ẹ̀sìn jàǹkáríwọ̀ àti àfòmọ́ tí wọ́n gbà pé kò sí dọ́lọ́n fẹ́ di àfi kó gbà lẹ́sìn àfi kó gbà lẹ́sìn àfi kó kàkúnṣe rí àníyàn tó bá tà níyàn pé ẹ̀fẹ́ sí náà lẹ ẹ wo sẹ́yìn náà bóyá sí ni kó má jẹ́ sẹ́yìn gan ni dózà àbí at least ẹ̀yin ní dígà tí ń tọwọ́ bẹ̀sẹ̀ lójú tí ń dálu nídàlùkù ìdálu tí ò dá tí ń fojú ẹ̀sẹ̀ yà tí ń fọgbọ̀ ẹ̀yà àbẹ́yìn ni lóṣà fi ń wò ó pẹ̀lú àníyàn tí ó bá sẹ́nu. inú jẹ́ pé wà máa ń là ní ti ẹ̀rọ sùn ẹ̀yìn tí ò bá tẹ̀lé ọ̀rọ̀ sùn sallallahu ta'ala alaihi wa sallam fa inna dhalika dalilun ala قل يا أيها الكافرون kó yà gbójú òkè pé kí ilẹ̀ tó ń láà ṣe kó wo bẹ̀ gbọ́n tó fẹ́ bá sọ torí ọ̀kan nínú wọn ni ó jẹ́ bá ń káyà yẹn kó nǹkan tó tètè gbóná lọ àyà one sí two ní kẹta. sọ pé sọ pé ìwà mi. ẹ mi. ọlọ́run bá nífẹ̀ẹ́ yín. ẹ tẹ̀lé mi. wọn náà bèrè àlérè bóòlù ó ti tẹ̀lé torí òòlù sọ fún abáhàn ti ń bẹ láyé ńgbà náà lèrè náà bá ń bá wípé kánsẹ̀lá náà ti sọ̀tàn lọ sóko àdílodò lọ sí oko àdílosódò rárá bí mo ṣe sin lọ́hùn ni ẹ ṣe bí mo ṣe sin ọlọ́hùn òní kẹ́ ẹ ṣe ẹ kà síwájú ó sì máa forí ẹ̀ṣẹ̀ yín jìn. tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ ra foríjì ẹ̀ṣẹ̀. ọlọ́run ni aláforíjìn. tó bá jẹ́ pé àsàkẹ́ ọ̀run. yorùbá ìbò kò mọ̀ náà tó bá jẹ́ pé ẹ ṣe bẹ́ẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ yín. wà á kéde wà á yàgò lákùn òdòdó náà bàkú yóò sì forí ẹ̀ṣẹ̀ yín jìn ọlọ́run gbà fún rahim kólé àti ọ̀run náà wà rọ̀sùn. sọ pé sọ náà kìtà alukur'an ẹ ti tẹ̀lé tà nábì àlàyé alukuran kẹrin ta gbọ́dọ̀ tẹ̀lé ànábì sallallahu ta'ala sallam. tí ẹ bá sì pẹ̀yìn dà. tí ẹ bá ní tìyín lẹ sọ̀n tẹ̀yìn sọ fáwọn olùdìbò sójú ọ̀nà ọlọ́run rà bẹ́ẹ̀ pé àwa mọ àwa mọ ọ̀nà táwọn gbà tó ẹ̀yin kẹ́ ọ̀ akọ wa lẹ́sìn kí ló ṣẹlẹ̀. dájúdájú ọlọ́run kò ní kí àwọn aláìgbàgbọ́. ẹ Eh, ọmọ kéwù kan wí tàbí lágbájá wí in person ọlọ́run wí ni o ànábì sì sallallahu ta'ala sallam lẹ́yìn rẹ̀ wà á kọ́bọ̀dà anna man ata'a ar-rasul faqad ata'a Allah Allahu akbar ọlọ́run tó sọ fún wa ní ọ̀rọ̀ míì pé yóò tó bá tẹ̀lé ànábì sallallahu ta'ala sallam onítàn ti tẹ̀lé Allah ẹ̀ bá ń kà á tó nípa àyà 80 ẹnikẹ́ni tí ó bá tẹ̀lé òjíṣẹ́ náà. ó bá tẹ̀lé òjíṣẹ́ náà. ó ti tẹ̀lé àṣẹ ọlọ́run. ó ti tẹ̀lé lọ́run ẹ mú wánú àlùkùránì wípé ẹjọ́ bá tẹ̀lé lọ́run ó ti tẹ̀lé àmẹ́lì kò sí. ìdí tẹ́ẹ̀tì ìtẹ́ẹ̀rì ni pé gẹ́gẹ́ ta kàtọ́lẹ̀ kan ẹni ó tó bá tẹ̀lé ọlọ́run àtànábì ẹ̀ẹ́rì papọ̀ bẹ́ẹ̀ ẹ̀ ń sì rí ẹni ó tó bá tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ó ti tẹ̀lé ọlọ́run ṣùgbọ́n ta ló pọ́n jáde alukoran yìí wọ́n ní tó bá wà ní koran gangan nìkan làwọn fẹ́ wọ àwọn fẹ́ gbọ́ àbí ẹtí sọnù jìnnàjìnnà àwọn kan wọ́n bẹ̀rẹ̀ àwùjọ wa náà o wọ́n lè pè wọn lóko ara wọ́n sì lè pè wọn lóko míì bọ̀dé wọn fẹ́ gbọ́ pé ẹ fẹ́ sọ pé ànábì wí sọ̀rọ̀ lọ́wọ́ sàfàlà kí wọ́n ní àbí ìmọ̀ mùsùlùmí gbà tán wá ìmọ̀ bùkárí gbà tán ọ̀kan mùsùlùmí fàkúnlá lè àbí nínú mọ́ jẹ́ta fún ibẹ̀ gbọ́ o tó o bá ti fẹ́ gbọ́ ò fẹ́ gbọ́ kòrán nìyẹn torí pé nígbà tó ń ṣe sọ́lá Allah subhanahu wa ta'ala rọrọ̀ bí sọ́lá wàlàmí àrùn tẹ̀sí wàlàmí ẹ̀kúrú tẹ̀sí tẹ̀síláàtì sọ́lá rọ́kà kan rọ́kà méjì àròkó àṣojú ọlọ́run sí gbogbo tẹ̀síláàtì ẹni náà lùkọ́rán kẹrin ìwọ mú sọ́lá ti wákàwò bí yóò ti wá nẹgẹ́tì àbí yóò nẹgẹ́tì ọ̀rọ̀ àdìsàn lẹ́ni sọ̀rọ̀ lọ́rọ̀ sọ́lá wàhálà fi kúlù ṣe ní gbogbo àlámọ̀rí tó bá ní nǹkan ti pẹ̀lẹ́ sí ni àpèjúwe nìyẹn. wà á kúbọ̀rọ̀ anamọ̀ ní asọ̀ rọ̀sùn ẹ tó wá wò dàkejì ẹ̀ ọlọ́run tó wá fún wa ní òrùka ẹ̀yìn òwú tó bá tún yapa ànábì tó ṣe tiẹ̀ lọ́tọ̀ yàtọ̀ síbà náà lè ṣe ṣe kí tó kó láàrin ẹ̀ mo tún rántí àdéhùn kan mo ní sọ lọ́lọ́ يدخلون الجنة أو كما قال صلى الله عليه وسلم gbogbo àlúmọ̀ mi ní wà ìjọ́nà illa man àbà afẹ́ni tó bá dìsáìdì láti máa wà ìjọ́nà tó kò ní òwò láti wọ̀ ó bọ́ sí bákan nínú ọkàn àwọn sọ̀hábà tí wọ́n gbọ́ òjìṣẹ́ lọ́jọ́ náà wọ́n ní wàá mọ̀ ìjà àbà yà Rasulullah أو كما قال wọ́n ní ta ni ó sọ pé òun wà ìjọ́nà òjìṣẹ́ ọlọ́run àwùjọ ọlọ́run wá ti tàbísírẹ̀ ó ti bàyàmì ẹ̀ fún wọn wọ́n mọ̀ ní asọ́ọ̀lì ìlú jẹ́ ti rántí àdéhùn torí gbólóhùn wọ́n mọ̀ yáàfì tó yé òun la gbóni mo pè jáde ní wọ́n mọ̀ ní asọ́ọ̀lì ẹni tí ò bá tẹ̀lé ni kẹwọn tó dákọ̀lá náírà lóye tó wí torúkọ ẹni tó bá tẹ̀lé ni dákọ̀lá àlìjánà yóò wà àlìjánà ọwọ́ ẹni tí ò bá tẹ̀lé ni kò wá sọ pé dákọ̀lá náírà torí gbólóhùn yẹn wọ ọlọ́run and offer for the other eh, onítọ̀hún no decide láti má wọ àlìjáná fúnra kan ọmọ Ghana ni ó kọ́ wa nígbà tá a wà ní school à ń bilé pé ọ̀gá ẹ̀sìn wá pẹ̀lẹ́ ibo ni káka kí all of you all of you pass all of except who side space. ibẹ̀ mo ti kọ́kọ́ gbọ́ yìí téèyàn máa ń decide láti stay wàláì làbí nígbà tí mo wà yunifásitì orí tó jọ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé èèyàn tó wá láti ọ̀pọ̀lọpọ̀ àtàpátá dìde pàápàá jọ ẹni tó bá bẹ̀rọ̀ náà ọ wá lọ dé Riyadh ní Saudi Arabia níbo ló tún dáa jùlọ lọ láyé pẹ́pẹ́ táyé tíyàn fẹ́ jẹ nínú ìdẹ̀kùn ayé àbójé Mọ̀dínà àbójé ẹrú àwọn ìlú tó jọ bẹ́ẹ̀ yóò wò pé tóun tó kú òun bì padà sí ẹ̀wọ̀n bí nàìjíríà ní bí ghana ní bíbí kan pàápàá jùlọ nàìjíríà àfà ẹni tó lo ẹni tó lo twelve years níbẹ̀ tó ti master tó ti déèdì iná òsèjì tó fi parí déèdì káṣọ tó máa sọ ní tó jẹ́ pé tó first degree ló bá kó mẹ́ àwọn ọmọ èèyàn wà nípa láti pè é ìfẹ́ ìwé ẹ̀rí láyé pèdípọ̀ ọdún mẹ́rin mo fẹ́ kó pé mẹ́fà tó bá di pé kéèyàn ń lọ síbi pé ó lé yẹn lọlé ó tún kí lọ́sùn ó tún pa àti kìí ṣe láwùtẹ́ẹ̀kì àbí ní lọrin àbí láwọn ọmọ tẹ́ máa tẹ́kọ̀ọ́ síbẹ̀ fáwọn onílọ́mọ àti kìí ṣe bẹ̀ẹ̀ nìkan níbi tí òtún ti sí ìgbádùn nìyẹn o wọn ní school life àkírò ah, àwọn eléyìí lọ sí Italy ah, wọn lo gbogbo ìparí ayé wọn ni wọn parí ẹ̀ sí yunifásitì kan bá wà. sóyè ìṣẹ́jú yìí ò ní tó àtúnlò àtúnlò àtúnlò mi ìdí náà ni nígbà tó bóyá ní ẹ́písòdù mi ọ̀rọ̀ kìtáàbù àgbọ́yé kìtáàbù ọlọ́run àti náà lẹ́nu ìsọ̀lá ọ̀la ìkọjá bẹ́ẹ̀ àbẹ́lẹ́ ọba sọ̀hánà ọ̀tá àlà kójá lè gbọ́yé ẹni tí ń sọ ẹni tí ń gbọ́ kójá lè ti sàǹfààní káàdì ti sórí rẹ̀ káàdì ti sórí rẹ̀ yàtọ̀ kí àná نسأل الله سبحانه وتعالى التوفيق والسداد والسلام عليكم ورحمة الله وبركاته